a kú ojúmọ́ o àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sétí ìgbọ́ gbogbo wa láti iléeṣẹ́ wa àṣàkẹ́ tv show àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ti gbé olùdásílẹ̀ tiktok ré ilé ẹjọ́ lórí àkóbá tí áàpù náà ṣe fáwọn ọmọdé lágbàáyé ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà ti gbé olùdásílẹ̀ tiktok relé ẹjọ́ lórí àkóbá tí áàpù náà ń ṣe fáwọn ọmọdé lágbàáyé ó lé ní ìpínlẹ̀ méjìlá lórílẹ̀-èdè amẹ́ríkà tó ti gbé iléeṣẹ́ ìtàkùn orí ayélujára tiktok lọ sílé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn wípé áàpù náà ń ṣàkóbá fún ìlera ọpọlọ àwọn ọmọdé àtàwọn ọ̀dọ́. Agbẹjọ́rò mẹ́rìnlá káàkiri orílẹ̀-èdè Amẹ́ríkà ló fẹ̀sùn kan TikTok pé wọ́n ń lo àwọn nǹkan tó ń jẹ́ káwọn ọmọdé fẹ́ máa lọ sórí áàpù náà ní gbogbo ìgbà. Àwọn agbẹjọ́rò ọ̀hún ṣàlàyé pé iléeṣẹ́ TikTok ti ṣi ará ìlú lọ́nà lórí ètò ààbò tí wọ́n ń lò wàá fáwọn tó bá ń lo áàpù náà fún ìgbà pípẹ́ èyí tún jẹ́ kí ẹ̀sùn tí wọ́n fi kan tiktok lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí ilé ìgbìmọ̀ asòfin àgbà lamẹ́ríkà ṣe òfin kan lóṣù kẹrin nínú ọdún yìí wípé ìjọba yóò fòfin de áàpù náà àyàfi sí ẹni tó ní iléeṣẹ́ ṣáínà ọ̀hún tó gbé tiktok lọ sílé ẹjọ́ ọ̀hún sọ nínú ìwé ìpẹ̀jọ́ wípé tiktok náà mọ̀ pé áàpù àwọn ń ṣàkóbá fún ìlera ọpọlọ ẹgbẹ̀ẹ́lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ọmọdé àtàwọn ọ̀dọ́ lamẹ́ríkà pẹ̀lú ewu tó wà nínú lílo tiktok yìí fáwọn ọmọdé iléeṣẹ́ náà sì tún sọ fún ará ìlú pé ààbò tó péye wà fáwọn ọmọdé tó ń lo tiktok agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ new york agbẹjọ́rò letitia james sọ pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló ti kú táwọn míín sì ṣèṣe torí wọ́n ń ṣe ohun tí wọn kò mọ̀ lórí áàpù tiktok ó ní àwọn míín ní ọkàn wọn sì ti pòrúurú báyìí tí inú wọn sì ti bàjẹ́ torí nǹkan tí wọ́n ń wò lórí tiktok arábìnrin agbẹjọ́rò letitia fi ọmọdékùnrin ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan tó kú ní mahata níbi tó ti ń ṣeré gélé tó kọ́ lórí tiktok lórí ọkọ̀ tó ń lọ ń ṣe àpẹẹrẹ nígbà tó yá ni ìyá ọmọ náà rí i pé ọmọ rẹ̀ ti ń wo eré gélé ọ̀hún lórí fóònù rẹ̀ tẹ́lẹ̀ agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní TikTok dúró lórí ẹsẹ̀ wọn pé áàpù náà kò méwu dání fáwọn ọmọdé ó ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni èyí. àjọ tó ń rí sí nǹkan táwọn ọmọdé ń wò lórí ìtàkùn ayélujára ti fi irú ẹ̀sùn yìí náà kan Facebook àti Instagram fún ipa tí kò dára tí àwọn áàpù ọ̀hún ní lórí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ texas ní orílẹ̀-èdè amẹ́ríkà àti utah náà ti gbé wọn lọ sí ilé-ẹjọ́ fún ìdí kan náà ìkànnì ayélujára tiktok ń ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ẹ́lẹ́gbẹ̀ ọmọdé àtàwọn ọ̀dọ́ ìdí rẹ̀ rèé tí ìjọba amẹ́ríkà ṣe gbé olùdásílẹ̀ tiktok relé ẹjọ́ lórí àkóbá tí áàpù náà ń ṣe fáwọn ọ̀dọ́. orúkọ ẹni tó ka ìròyìn náà sí etí ìgbọ́ gbogbo ní àṣàkẹ́ tv show ẹ máa yáṣẹ́ o